ẹ̀yin ọkùnrin kí ló dé tẹ̀ ń japoro ọ̀pọ̀lọpọ̀ yín kí ló dé tẹ̀ fẹ́ gba tí bá gbà tó bá kan tàwọn obìnrin tá a bá sọ in fact reaction tí mo gẹ̀tì lórí eh, YouTube mi kò tiẹ̀ rí bẹ́ẹ̀ rí tó bá yẹ pé ọ̀wọ́ ọ̀dọ̀ obìnrin ló fi sí kí ló dé tẹ́ ẹ fẹ́ gba tẹ́ ẹ fẹ́ lọ̀rọ̀ yìí ẹni tó bá ta bá kó túbẹ̀ ṣe ni àtijọ́ tí mo ti ń sọ̀rọ̀ mi sọ pé gbogbo obìnrin mi sọ pé gbogbo ọkùnrin mi sọ pé gbogbo ọkùnrin but àwọn kan wà nígbà lẹ́yìn tí mo ṣe ṣóò tán àìmọye àwọn ọkùnrin tó ti pè mí tó ti dúpẹ́ lọ́wọ́ mi èmi àní àmòhun dúpẹ́ o torí òun láwọn ọ̀rẹ́ tó fọ̀ sí kátígórì àwọn ọkùnrin tí mò ń sọ èmi àní àmòhun dúpẹ́ o òun máa ṣàtúnṣe o kí ló dé tí kọ̀ọ̀kan nu yín tí ẹ ò fẹ́ gbà tẹ́ ẹ̀ sọ pé ẹ ọkùnrin èké mi máa encourage kóbìnrin máa tó bá ti mọ̀ pé o fẹ́ gbéyàwó sílé o lówó àti tọ́jú ẹ̀ o tó bá ń gbá sùn lọ yẹ́ o ò dẹ̀ fẹ́ wúlò má gbéyàwó sílé máa ṣe pay as you go pay as you go ibi tó bá ti rìn bá dóbò sanwó ọbẹ̀ kó máa lọ gbé ọmọ for some time tọ́jú ẹ̀ kó máa lọ máa ṣe pay as you go tó o bá ti ready láti wà responsible máa ṣe pay as you go kò ṣe dandan ni kò fẹ́yàwó sílé tó bá ti mọ̀ wípé o fẹ́ fẹ́yàwó sílé o fẹ́ kíyàwó respect ẹ o ò dẹ̀ ready láti tọ́jú ìyàwó bóyá condition wà rántí pé ò níṣẹ́ ìyàwó ló ń ṣiṣẹ́ ò dẹ̀ ready láti ní ìwà rere láti fìfẹ́ wọ̀n sí máa ṣe pay as you go ìyàwó ò yẹ orí ẹ ò kì í ṣe orí ìyàwó ẹlẹ́dàá pay as you go ló gbé wálé kò dẹ̀ máa ṣe ẹ má ẹ má kanra ọkùnrin tí ò bá ní wà responsible ló máa ní ẹ wọ́n encourage obìnrin ṣé owó ni ìfẹ́ yes owó wà nínú nǹkan tó máa ń mú ìfẹ́ dúró torí pé tí ò bá sówó tí ìyàwó bá ní ẹ̀fọ́rí tẹ́ ẹ̀ bá rówó ra paracetamol àbí tó ní diabetes ó lè pàdánù so owó wà lára nǹkan tó mú ìfẹ́ dúró ẹ má tanra yín tí ò bá sówó ṣé ẹ̀yin ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń throw tantrum ṣé ẹ lè bọ́ síta kẹ rí wèrè tàbí ẹni tó ń fàyàwọ́ títì kí kẹ fi ọmọ yín obìnrin fún máa ma tanra yín ṣé owó kọ́ nífẹ̀ẹ́ owó wà nínú ìfẹ́ kẹ má tọ̀ra yín owó wà nínú ìfẹ́ tó bá ti mọ̀ wípé o máa gbéyàwó sílé o lè tọ́jú ẹ̀ lọ máa ṣe pay as you go lọ máa ṣe pay as you go pay as you go ó bá fi gbígbẹ́ lórí bó fi gbígbá lórí ẹ lè má ríra mọ́ after the first day má kíp obìnrin sílé kó máa fìyà jẹ́ là ń bá yín sọ kò sẹ́ni tó ń sọ pé kóbìnrin máa gbowó kẹ tó do ṣùgbọ́n tó bá ti dé stage wípé o wà responsible yes kóbìnrin gbowó kó tó do tó bá ti wà responsible tó bá ti náání tó ti níwà tó dáa kóbìnrin gbowó kó tó do tó bá dẹ̀ ti mọ̀ wípé kò tẹ́ ẹ lọ́rùn lọ ṣe pay as you go lọ ṣe pay as you go òsín tó fi ń ṣèyàn àní ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin tẹ́ ń play games ẹ máa ń fìpẹ́ ẹgbọ́n ẹ̀yin tẹ́ rò pé ẹgbọ́n tẹ́ máa wà ní abẹ́ okó ẹ máa wà lábẹ́ okó míì ẹ wá mú fún ẹ ti mọ táìmù tí boyfriend tí ànádá o tẹ́ ń play games tẹ́ ń ṣa obìnrin ọkùnrin tẹ́ pé okó mẹ́ta báyà dópọ̀ ni fún yín ẹ mọ bẹ ṣe máa ń split time láàrin okó oríṣi mẹ́ta tẹ́ ń dó tó bá di time kan ẹ sáré pa fóònù lálẹ́ ẹ pa fóònù ní time tẹ́ bá mọ̀ pé tí okó nọ́mbà wàn bá wà lọ́dọ̀ yín tó bá ń bọ́ sí tó bá ti ń wà lọ́dọ̀ yín tó súnmọ́ táìmù tí okó nọ́mbà two máa pè ẹ pa fóònù wọ́n á pe fóònù yẹn wọ́n á pe pa nọ́mbà yín ò ní kò ní ẹ̀ǹgé nọ́mbà yín ò ní lọ switch off ni eh, the number you calling is not reachable la máa ma gbọ́ switch off ni there is problem the person cannot answer your calls la máa ma gbọ́ oko nọ́mbà one wà lọ́dọ̀ yín ni tí oko nọ́mbà one bá ti ń lọ báyìí ẹ tan fóònù kókó nọ́mbà two kó lè pè wọlé tí oko nọ́mbà two náà bá wà lọ́dọ̀ yín tí oko nọ́mbà three bá ń pè wàláì kò ní get through sí yín àmọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe bọ̀ mo kàn fẹ́ kẹ́ mọ̀ wípé ẹ ẹ̀ lè wà smarter ju ọkùnrin o ẹ má fi pe ọkùnrin gọ̀ o gbogbo àwọn flimsy excuses àwọn nonsense rubbish tẹ́ máa ń sọ ẹ máa ní oko number one nínú ilé ẹ máa pa fóònù torí oko number one wà lọ́dọ̀ yín tí oko number one bá ti lọ ẹ tán fóònù tí oko number two bá pè yín tó bá wà nílé ẹ pa fóònù kí oko number three tó bá pè yín kò ní gẹ̀tì yín bóyá oko nọmba one lo wa sùn mọ́jú oko nọmba two máa pè yín ní ọwọ́ le. E ní gbé kọ̀ọ̀lẹ̀ ẹ mọ bẹ ṣe split oko yín e mo bẹ ṣe ń pín oko nọmba one ba wa ránú oko nọmba two ò ní gẹ̀tì yín tí oko nọmba two ba wa ránú oko nọmba one and three ò ní gẹ̀tì yín oko nọmba three ba wa ránú oko nọmba one two ò ní gẹ̀tì yín tí oko nọmba tí ẹgbẹ́ ṣe máa ń pín nìyẹn ẹ má fi pe ọkùnrin ògbọ́n o ẹ wá máa tàkú ọ̀rọ̀ sọ ẹ máa make excuses ẹ lè ní fóònù yín kú fóònù yín kú ní London fóònù yín kú ní London kò síná ẹ lè ní ẹ kíní kan ò ṣẹlẹ̀ ẹ lè ní pẹ́pẹ́sẹ́ kan a ń pín oko ni but ẹ má fi pé ẹ smart ẹ má fi pé ẹ smart mo sọ fún yín pé ẹni tẹ́ ń bá tayò yìí centapiro ni o ẹ má fi wípé ẹ̀ ń smart ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tẹ́ ń bá tayò yìí centapiro ni wọ́n o bàbá tó bí mi mo sọ fún yín pé ó gbóná jajere lọ o ẹ má fi wípé ẹ smart gbogbo ẹ̀yin tẹ́ máa ń pín oko tó jẹ́ pé okó mẹ́ta òkú kọ́ńbọ̀dù ni ẹ lóríṣiríṣi okó ẹ̀dẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe split time fún wọn tẹ bá mọ̀ pé fẹ́ wá sórí platform mi wá mú ọkọ ẹ lọ ẹ lọ ẹ lọ suspend gbogbo àwọn ọ̀dà okos kẹ tó padà wá mú original okó o wípé kẹ máa pín okó dó yẹn kẹ wá máa phone number kẹ máa pín ẹkọ ni wọn gbé kẹ máa pín oorun sùn ẹ̀yin nìkan yẹn ń pín oorun okó mẹ́ta sùn ẹ kò lè ṣẹlẹ̀ lórí platform Yinka TNT o okó number one e pa phone tẹ́ bá ti ní oko number one torí oko number two máa pè yín ẹ ti mọ time to máa pè yín á bọ́ time tí oko number one wa lọ́dọ̀ yín ẹ pa fóònù tó ko number one bá ti dìde tó bá ti ń lọ báyìí máa ti tọ fóònù yín torí oko number two náà lè fẹ́ wá oko number three náà tó bá ti wá ẹ pa fóònù oko number one and two ni ní gẹ̀tì yín á mọ bó ṣe ń o ẹ lọ jáwọ́ o ẹ má fi pẹ̀ smart e wa ma parọ́ orí burúkú ẹ máa parọ́ òṣì ẹ ẹ mọ̀ pé tẹ́ bá parọ́ kan ẹ tún nídìí ten orders láti cover E ẹ lọ o ẹ lọ jáwọ́ torí níjọ́ táṣìírí yín bá máa tú tí pálábá ọwọ́ pálábá yín bá máa ségi o níjọ́ tí ọwọ́ pálábá yín bá máa ségi ẹ lọ jáwọ́ o dẹ́ni ẹ̀yin obìnrin tẹ́ máa ń ṣe bí elébi tẹ́ máa ń fi àìdí àtọrọ owó lọ́wọ́ ọkùnrin ọkùnrin tí ò tí ì fẹ́ sílé tí ò tí ì ní responsibility lórí ẹ̀ tọkùnrin bá tẹ ọkùnrin tó má tẹ̀ jẹ́ kí n sọ pé ọkùnrin tó ò tí ì rí rí tó sì jẹ́ pé orí fóònù ẹ̀ ti ń sọ̀rọ̀ tó ti ń fa kan ti já lábẹ́ Eh, kòkò kókó ọbẹ̀ kan ti wọ mi eh, eh, ilé ẹ̀ kan ti ń jò lórí òun fa ìdí àtọrọ owó ni o má fi pe ọkùnrin ò gbọ́n o àìdíà ló fi ń bẹ́ẹ̀gì ló fi ń tọrọ owó má chipin ara ẹ̀ tó bá ti tó bá ti mí tọkùnrin o even kára máa ní ẹ́ o ní láti jẹ́ kọ́kùnrin mọ̀ wípé bóyá o ní ìdí owó because bó o tiẹ̀ rò pé òun tọrọ owó gan á wò lọ́kàn rẹ̀ pé òun tọrọ owó then chipping ara ẹ̀ ni òun fúnra rẹ̀ sọ ọmọ tó jẹ́ ṣé ò lájẹṣẹ́kù ni ẹ jọ nítorí ọlọ́run àwọn ìwà kéékèèké tó lè máa put ọkùnrin off àwọn ìwà kéékèèké tí ọkùnrin máa máa rí tó máa wọ I àánú wọn dà tẹ́ ẹ̀ ṣe lọ́kọ ló wọn dà tọkùnrin ò ṣe bá yín gbé ẹ má reason àbíkọ́sì láti máa add one plus one together kó di four lórí yín o ẹ lọ jáwọ́ kẹ́ ṣàtúnṣe ẹ má máa fi àìdí àtọrọ owó tẹ́ bá wà lórí fóònù tẹ́ ì tí ì mí ìtara yín ire o ó dàbọ̀.